الحمد لله ذكر أصول المنكرات الثلاثة في كتابه يقول سبحانه الآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر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 فيا عباد الله أن اتقوا الله ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba sọ̀hánà ọ sọ àwọn ìpìlẹ̀ mẹ́ta èyí tó ti pé òun lọ jẹ́ ìpìlẹ̀ tí aláwẹ̀ dábì tọ́pá àwẹ̀ rẹ̀ já tọ́ba kó sínú nǹkan nínú mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́wọ́ ọba sọ àwọn nǹkan mẹ́ta yìí nínú àlùkò àná alákọ̀ọ́lẹ́ gbogbo ohun tí ọba jáde láwẹ̀ lábẹ́ mẹ́ta yìí náà lọ́wọ́ ọlọ́wọ́n bá gbọ́ ló fẹ́ẹ́ tó bá kọ́rọ̀ ayé ọgọ́rùn kan àti méjì dín ní ọgọ́rin one seventy eight ọlọ́wọ́n ní pẹ̀lú láàrin bá ṣe wúwo ni wáyé o ẹ máa fara ro àwọn ẹlẹ́tọ̀ọ́ yìí wọ́n wù sáwù mọ́ kátàbọ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ máa wá kí ni ọlọ́run ọba àlejò alákàkọ́ọ́lẹ̀ pé yóò jẹ sí ìyẹn kẹ́ wá ọmọ wọ́gúlù wáṣírọ́bù ẹ sì máa jẹ ẹ máa mú حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر títí tí ó fi hàn sí yín dáadáa òwú funfun nínú òwú dúdú ìyẹn dálùfájà lè máa fi

tó ti kóra ro nígbà tí ń bá rẹ̀ lọ́wọ́ ọgbọ́dọ̀ sí ìbádọ́ pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ ẹnu wọn kò obìnrin bí àwọn ohun mẹ́ta yìí òun náà lè pèlè ohun tó lè ní aláwẹ̀ lẹ́nu lẹ́yìn ìgbà yẹn wá tún ni báwọn olùmọ̀ ṣe ń yára wọn nímọ̀ níbi àwọn ọ̀run oríṣiríṣi sílé ilé jáwé àbíkọ̀ jáwé yá ìbádọ́lá àwẹ̀ ọ̀gbà àgbàjẹ́ sábà ní ká fojú àpapọ̀ wọ̀ pẹ̀lú kámárì májẹ̀mú kámọ́nú májẹ̀mú àwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́kọ́ má fi orígun kan nínú àwọn orígun mẹ́rin táwẹ̀ ní ìwà mẹ́wàá ipá wẹ̀ sáfà yìí ó ní àwọn orígun mẹ́rin orígun àkọ́kọ́ òun náà ní àtẹ̀yà dídá àníyàn àwọn náà táwọn ìgbé gbogbo tẹ ní ìṣe pẹ̀lú àníyàn torí yẹn lè má jẹun látàárọ̀ nílẹ̀ sùn tí ọba torí kò kéjì òun náà ní ìkóra kó níbi ohun tó lè sí ìyàn lẹ́nu torí kò kẹta ní pẹ́pà wẹ̀ òun náà ní àkókò dábì gba wẹ̀ ìyẹn nígbà tí àtúntàjà rẹ̀ bá ti yọ títí tó ń rọjò wọ̀ ẹ wá rí orí gbalẹ̀ kẹrin òun náà lẹni tó fẹ́ gbà wẹ̀ gbẹ̀dọ̀ òun tó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí ó ń balaga tí ó ti jẹ́ ẹni tó ní làákàyè tí ó jẹ́ ẹni tó ń gbádùn kò ní sọ àgùntàn ní ìrìn àjò tó kéré fún ìsàlà tó bá ní kó gbà rẹ yá ìgbà dọ́là ẹ̀yẹ ń tẹ ọlọ́wọ́ bá àwọn kan tó lè jáwèé ìpín méjì ló pín sí èyí tí ó jáwèé wá fẹ́ẹ́ pé táwọn ẹ̀yẹ bá ti já èyàn tẹ̀sí sẹ́yìn ọ̀nà lẹ́yìn ọmọdún alákọ̀ọ́kọ́ àtàlẹ́ ìdíje máa wẹlé òun kó mọ̀ mọ̀ fún ó dẹ̀ sẹ̀rẹ̀ tí gbóhùn bá rẹ̀ o bó ti jẹ bó ti mú nìyẹn irúfẹ́ ilé ìyá rẹ̀ ti já yóò padà sí àwọn ẹyọ kan lẹ́yìn Ramadan nítorí hadith àbí bẹ́rọ rọ́bì ọlọ́ọ̀bù sọ̀rọ̀ àná wọ́n ní òṣìṣẹ́ ọlọ́wọ́ sọ̀tọ̀tọ̀ àrùsọ̀lá sọ pé mọ̀nẹ́sìyà ẹni yóò tó bá gbàgbé sẹ́mọ̀ péyàn gbàgbé mọ̀nẹ́sìyà ẹni yóò tó bá gbàgbé wọ̀wọ̀ kan ó sì gbàwẹ̀ lọ́wọ́ fàákàlà àwòṣẹ̀ríbà bó ṣe jẹ nìyẹn àbí ló bá mu wàlẹ̀ òsì mọ̀ sọ̀rọ̀ ọgbọ́dọ̀ máa jẹun yẹn lọ ọyà sọ́ọ̀pù yìí lọ́jẹ̀ ó sì sọ́ọ̀pù ohun tó mú yẹn fa ìnàmọ́ àti àmọ́bùlọ́ ọ̀sàkọ́ ọlọ́run ló fún jẹ ọlọ́run ló fún un irúfẹ́ bí òun gbàgbé ni obìnrin kò tí ì fi ẹni tí ò bá ti gbàgbé báyìí àwọn ẹja ó dẹ̀ sì máa sọ̀rọ̀ mí ní ẹ̀yìn ọ̀rọ̀ náà ìyá ìbádọ́lá tàbá wa ń sọ nípa jíjẹ mímu gbogbo yóò sọ bí ti kó sínú òkun èèyàn ni tọ́tọ́ náà ló wọlé ó sì kó sínú kò bá jẹun tí ó sì yàn láǹfààní ẹ mọ̀ bí ẹ bá jẹ́ àmàlà àmàlà ó sara láǹfààní àbí ẹ jẹ́ bà àbí ẹ jẹ́ rẹ àbí ẹ mu tíì àbọ̀jẹ búrẹ́dì kódà kó ti pé mo tí ó sì yàn lára tọ́ba ti di ẹnu bọ́ sínú òkun lóyè lọ́wọ́ ògógóró ní. inú kẹsàn-án lè ní alára ní ọ̀gá ìbẹ̀ ẹni ká má jẹun ni kì í ṣe pé mo jẹun gbogbo nìkan ló ń fà lẹ́ẹ̀rí àbókù gọ́m ọ̀sà gbé àwọn kìíní yẹn sọ ẹnu dé ipò rẹ̀ kódà kó jẹ́ ní lára àwọn o. ó pé ó gbé nǹkan yìí sẹ́nu ọwọ́ kalẹ̀ sínú ogun rẹ̀ nǹkan yẹn ni kò lè ní lára kò lè tàbá wa rẹ ní tó jẹ àbá rẹ ní tó mu àbọ̀dọ̀ báyàwó rẹ ṣe lẹ́ni tí ti wọ̀ bóyá sẹ́bi ó lè jẹ́ bí irú àwọn ọjọ́ ọ̀sẹ̀ máa ń sin ìyàwó ní ọlọ́mọdé àdúgbò ẹ̀rí bí ti pa oúnjẹ sábà tẹ́lẹ̀ bíbọ̀ ọ̀rọ̀ mọ́gọ́sì ni wọ́n gba gbóòrò yóò ti wọ̀ ni àbẹ́ ẹ̀dẹ̀tẹ̀ ẹ̀kọ́ òye ti àbọ̀báyàwó rẹ̀ tọ́jọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ọba ṣe. nígbà tí wọ́n padà bọ́ sẹ̀sẹ̀ sí ni ẹgbẹ́ áà àgbàlùbájà rẹ̀ ti yọ ti pẹ́ áà òru yóò máa bí wọ èyí tó rìn lẹ́sìn náà ní wípé irúfẹ́ mi kò ní sẹ́gbẹ̀dà rẹ̀ kẹta mi ní wù lọ́wọ́ kò ní sáwọ̀ ẹ̀mí mọ̀ àgbẹ̀gbẹ́ amọ̀mọ́ máa ti bẹ́ẹ̀ o ọlọ́wọ́ bá mọ ọdọ́ lẹ́nu yẹn lókè ìgbà tó yẹ mọ ni nítorí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà tọ́lọ́wọ́ bá sọ ìmọ̀ ọ̀lẹ́ ìtàn àlékún jùlọ ẹ̀kọ́ kò sẹ́sẹ̀ lọ́rùn yìí bí mo àkàtà tó mi nígbà wọn tẹ́ ti mi sí ìdá ẹ̀ṣẹ̀ wọ̀lẹ́kì mọ́ ta àmàdà tó kúló kúló. àmọ́ wọn tẹ́ bá mọ̀ mọ̀ sí látẹ̀mí ẹ̀ṣẹ̀ wà lọ́rùn yìí lórí ilé ilé ìwà sọ́tù àìsàn ayẹ̀dẹ̀ karùn oyún kò ga ọ̀run ti wọ̀ àtọ́rùn ẹ̀wọ̀ ewu balùbájà rí èdè yọ àtàlùbájà rí ti yọ kò sí gbèsè kẹtẹ nìyọ fẹ wọn nípa tọrọ náà wọn sàhánà tọ́lá wọn bá tún sọ láti ẹnu àwọn mùsùlùmí àkọ́kọ́ ìyàwó sàhánà ó lè jẹ tiwa náà ọlọ́run dàpọ̀ irú gbàgbọ́ táwọn ènìyàn ní tí wọ́n fi sórí rẹ ọlọ́run fi jí ìkẹ́ni kọ̀ọ̀kan wa. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا àwọn òṣìṣẹ́ àkọ́kọ́ ń kẹ ọba adẹ́dà wípé wọn lọ́wọ́ fẹ́ lẹ́dàá wa o máa mú wa nípa ẹlẹ́sẹ̀ tá a bá gbàgbé sí nǹkan àbá láti dé láti ṣe nǹkan yẹn. ọlọ́wọ́ dẹ̀ wá bẹ́ẹ̀ gbé jáde tòun bá ṣe gbàgbé ṣe ẹ̀rí kẹta lórí ibi ẹni yẹn ò mọ̀ ibi òòrùn yóò bá sí ìwọ ọkùnrin bó ti wọ̀ àyẹ̀wò ẹ̀fọ́ àlùfájà rí nìyí ó ti yọ sí pé ọ́ wá lérò pé kéèyàn lọ́ba jẹ lóko àbọ̀báyàwó ẹ̀sìn nínú ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta láàbùsọ pé kò sí gbèsè lọ́rùn ẹni yẹn òun ni hadith asmọ́ bíi sàbí bákẹ́ rọ́ọ̀dì ọlọ́ọ̀fù tààlà àdúgbò náà wọ́n ní yẹ́wọ́ asmọ́ sọ yìí ní sàmọ́lì àtẹ́bí sallallahu alaihi wasallam òjò dẹ̀ sunjọ yẹn. àwa wò gbélé sísú ni bó ṣe di yíbọn rúdú yọ padà nìyẹn. wọ́n ní wọ́n sọ fún àbá àtọ́gbà hadith yìí wá látọ̀dọ̀ ya rẹ̀ tó ń pè ní Fatima látọ̀dọ̀ Asma. ìgbésò tí wọ́n ní kẹ́ sẹ́gbèsì àwẹ̀ èyí tó rinlẹ̀ náà ti pé wọn àdẹ́kọ̀ọ́lọ́wọ́ àtẹ̀gbẹ́sọ̀ sẹ́gbèsì àwẹ̀ mi. ìyá ìbádọ́lá mo dábìlì pé kò sí gbèsè àwẹ̀ lọ́rùn orúkọ ẹni tí ó ṣe fi séèkì sínú kí ọmọ bá gbogbo òdì ìlóyún òun ni pé yẹn gbọ́dọ̀ máa mọ̀ dájú ni ọlọ́wọ́ bá sùpáàlẹ nínú ayé àtàkì kàtẹlẹ ọlọni wà kúlù wà kẹrọbù kẹta yàtàkà yàtà lẹsùn olùkọyìtò lẹsàmìyàwó nínú olùkọyìtò lẹsàmìyàwó nínú olùkọyìtò ọlọ́run ní títí tí ó fi ẹ̀sìn ni ẹ máa jẹ máa mú títí tí òun fún wa máa fi ẹ̀sìn nínú òun dúdú kìí ṣe pé májírù kẹyọ ọwọ́ wa má mà dájú tó lọ sí ojú sí yẹn. ẹ wá rí ẹ̀rí karùn-ún lórí pété ẹ bá sàtúnṣe lọ́jẹ̀ lọ́mú àbọ̀báyàwó ẹ̀fẹ́ ó lérò pátápátá rí òsì yọ àbí lérò yìí pé ọ̀rọ̀ ti wọ̀ àmọ́ ọ̀rọ̀ ìdí wọ̀ bó ti lè lọ sí àwọn mẹ́ta tó lè lẹ́nu nìyẹn. àwọn ẹni aláìmọ̀kànmọ̀kàn ni kò ní kéde fún mọ̀mọ́ àlìjáhìlì màdó ẹni tí o bá ti mọ̀ tó fi ṣe nǹkan nínú dáadáa tó wà ní islamu yìí ni pé a gba àròjàre rẹ̀ ẹ wo àbáwọ àdì bin hasim radiyallahu ta'ala anhu nígbà tí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ ayé àtàǹkà láti gbà yẹn tọ́lọ́wọ́ bá sọ̀hánà bọ̀ tààlà ń sàlàyé àkókò wo láwọn àbígbà rẹ̀ tọ́lọ́wọ́ sọ yìí ni wọ́n kúrò wọ́n ṣe حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود ìlẹ̀ fájò nígbà táyà yìí sọ̀kalẹ̀ àfáwọn àdé ìbùdó àdé báwọn kó lè yé àwọn ni pé níyẹn lọ bó òdúdó àgbò ọba bó òdúdó àgbò ọba bìsígbè ìwà òfin à ilẹ̀ yìí kọ̀kọ̀ mọ̀ òun kà ń bó jẹ lọ yóò ní kó òun sílẹ̀kùn báyà fà ó ṣe rí ká à ọ̀yẹ́ bàtí lagídì lọ́ba lọ́ba nẹ́bí sọ̀tọ̀ lọ́ọ̀bà lọ́sẹ̀lẹ́wọ̀n ìjọlọ́wọ́ ni àlàyé yẹn ti pé kálù ìfájàre fi yọ kì í ṣe kó wúlò àtòwù fún òun náà máa sọ pé gbogbo wọn tó yàtọ̀ kọ́ wa bẹ́ẹ̀ lórí kó tilẹ̀ fún mọ́rí kódà kọ́ lọ kẹ̀kẹ́ ń bẹ̀ kó síjọ́ kẹ́kẹ́ wúlò àtòwù fún máa máa fi yàtọ̀ bẹ́ẹ̀ ni ìṣèlú ni ẹ̀yàn ló ti ọlọ́wọ́ bá kásá kì í ṣe dáadáa gbọ́dọ̀ ẹni tó ṣẹlẹ̀ dí báyìí tó ṣe àbẹ́bẹ́ ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀kọ́ ọlọ́jẹun ó lérò ti àbẹ òórùn ti ṣe kéde ti wọ̀ ni àmọ́ ọ̀rọ̀ òdì wọ̀ irúfẹ́ ni ẹ̀kọ́ àlẹ́ kéde ní fàájì. ìwọ ọba tó tẹ̀ fi sẹ́nu bóyá kóró dàbí ìdùnkẹ́ lọ́sẹ̀ jẹ́ kó sọ́ọ̀pù lẹ́sẹ̀ kẹsẹ̀ ni. lórí òkú yẹn fi sínú wà ń ta ni ṣùgbọ́n padà ẹ̀ pé bọ́ wà ń ta. أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن أوحد رجال الأمر أن يرجع الله أولئك الحقن المكسية عبارة sọdẹ̀bí abẹ́rẹ́ àdàníyàn ti ta láti fún ìyàwó tọ̀wọ̀ fi jẹ́ orin o. kódà ẹ̀jẹ̀ tá a fún ẹ lè à ń dàbí ọwọ́ wà nù bí akọ́mọ́sẹ́pẹ́ tí a bá ti fa ẹ̀jẹ̀ sí ìyẹn lára ó ń sọ̀rọ̀ ti jẹ́ wọn ni irúfẹ́ lè lè jáwé nínú àwọn ọmọ ẹgbẹ́ lè jáwé òun náà ti sàn án mọ́tò pàì kéèyàn mọ́ ọmọ pa èmi ilé pé èmi náà wà lójijì lẹ́yìn ẹ̀lẹ́yà tó kù pàtẹ́ ìfi wá kò lè jẹ́ káwé ẹja nítorí hadith àbí ìfẹ́rọ ọ̀dì ọlọ́run tó dáa wọn náà tẹ̀lé sọ́nà ọlọ́run àtọ́lá sọ́ba ìwé wọn sọ̀rọ̀ àfẹ́lùpáì ẹni yóò sọ́ba ìwé mi kà gbé lójijì ni bọ́yọ̀ jẹ̀jẹ̀ kọ́ jẹ́ àjẹjù kọlẹ tó alẹ yìí kọlọ kò sí gbèsè àwẹ̀ tí ó tẹ̀lé yìí rọmọdán lẹ́yìn kọkàn sí ìmọ́tótó ọkọ ẹnu rẹ lọba mi náà ṣùgbọ́n tó bá yẹ kó ọmọ ní sàkọ à àmùdán ẹni yóò tó bá yẹ kó olóbi ní ìpàyé bí yóò mọ mọ sí bẹ́ẹ̀ láti yẹ kọ mi lórúkọ ẹni bẹ́ẹ̀ sí àwẹ̀ mi lẹ́yìn sọlọmọdọ bá lọ lọ yà èyí tí wọ́n máa ń gbé lóṣooṣù abẹ́ àbọ̀ mú obìnrin bímọ títí ti ń bá rẹ̀ lọ kọ́dà bó kú ìṣẹ́jú ẹyọ kan tó rún ó fi wọ̀ àwọn ẹjọ́ yẹn ti dá yọ máa dá padà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀rí bákan náà nínú àwọn kan tó lè já rẹ̀ òun ni sàmúlò lè sinmi náà kájẹ̀ ní ìwà pálapàla ni kì í sí ìwà tó yẹ kí ká mọ́ mùsùlùmí lọ́wọ́ mùsùlùmí òdodo ní ń dọ́rọ̀ tọ́lọ́run lẹ́nu nínú ìgbọràn sàtẹ́bí lẹ́nu sallallahu alaihi wasallam ń pọ̀ ẹ̀kọ́ máa ká àmọ́ lọ́wọ́ òun ní kéèyàn máa gbé nǹkan ọmọkùnrin jáde bóyá kéèyàn fi ọwọ́ omi gbé nǹkan yẹn jáde báwo yẹn ti máa ń ṣe ìyàwó òun ìlànà dọ́kítà tó kéèyàn fẹ́ kí nǹkan ọmọkùnrin fi lè jáde kì í ti pé kéèyàn mú ọwọ́ omi gbé nǹkan ọmọkùnrin jáde ẹ̀ṣẹ̀ gan ni kéèyàn bá tó wá lọ sí irúfẹ́ eléyàn ní ọ̀sẹ̀ Ramadan àwọn irúfẹ́ níbẹ̀ ẹ̀bẹ́ yẹn ti já tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ọsọ ní sọ́tù mìíràn ọlọ́run ni ọmọ níbi táwọn ọ̀wàrọ̀ ẹ̀dẹ́líkà fáfúlẹ̀ ìkà ọmọlẹ̀ àjù pé ẹnì yóò tọ́ba fún ọyẹ kọ́ fẹ́yàwó ni lọ́nà halal ọwọ́ akú lọ́nà kan lòun máa fi rí àtòun yàtọ̀ sí kéèyàn fẹ́yàwó pẹ̀lú pé á mú ọwọ́ á fi pín nǹkan ọmọkùnrin jáde láàrẹ̀ ọlọ́run ní sẹ́rú sí àwọn ènìyàn ọ̀daràn ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n kò láyé kan wọlé àdùn kátó wá sọ àwọn àìlera tó lè ṣẹlẹ̀ sí ẹni tí bá ń serú fẹ̀ nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn kó dẹ́ṣẹ̀ ẹni tó bá lọ dẹ́rọ ẹ̀wò lọ́sẹ̀ Ramadan ó ń tọ̀ ń wà àwẹ̀ ẹ̀dìjà o kọ́ máa sin àwẹ̀ mí lẹ́yìn Ramadan àbí wọn náà lọ́dẹ sókun fàtí nǹkan ọmọkùnrin fi jáde pẹ̀lú ìyàwó àtẹ̀sẹ̀ rẹ irúfẹ́ níyàwó ló ti sábà bí rẹ̀ yóò ṣe àwẹ̀ kẹlẹ́ yìí gbà tí rọmọtọ́ bá ti kéde o ti ọba tán. ọ̀wá túmọ̀ wípé nígbà táwọn yẹn ti jágbó já kúkú máa bá kíní yẹn lọ tààrà yọrọ o èsì bẹ́ẹ̀ o tó èyí ó sọ kéèyàn sì mọ̀ wípé òun gbà àwọn yẹn pé o yọ gbà délẹ̀ sílẹ̀ ọjọ́ yẹn ó fi sú ṣùgbọ́n yọ padà san gbèsè àwẹ̀ kẹlẹ́ ìgbà tí rọmọtọ́ bá tán. ká má gbàgbé wípé nínú bó ti wá nù hadith al-Qudusi tí ń aláwẹ̀ igi aláwẹ̀ ni yàda ọ̀tọ̀ àìmọ̀hu wọ̀ṣọ̀rọ̀báhu wọ̀ṣọ̀wọ́tọ̀hu min ajì. ẹni tí ń gbàwẹ̀ jíjẹ mímu ẹ̀ ó pa ìgbádùn rẹ̀ ìjáládùn rẹ̀ ó pa á sí min nítorí èmi ọlọ́wọ́ bàbá dẹ́dà. omi ẹ̀yẹ́ tí òtún lè lọ́sẹ̀ tó tún lọ fara rò fi ń jáde lára ẹni yóò tẹ̀lé ohun tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi ròyìn aláwẹ̀ nìyẹn. ya ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ṣùgbọ́n tó bá já sí pé yẹn kẹ́ ronú lásán àbówó obìnrin àti kékèké ẹni pa sọ́ ní jẹjọ náà. ìpèyà bá fi ẹ̀ṣọ́ ẹni tó gbé láburú lòun tọpa káàkiri ọyẹ kó sí wọn lọrọ mọdán kí yẹn má forí gbégbégbé àwọn obìnrin á rí òhò tí wọn lè má rí òhò wọn yàrá lẹ wọn yàpá lẹ wọn yọrùn lẹ wọn ayẹsẹ lẹ ó ṣe pé èèyàn tẹ́ wá mẹ́tọ́ ń bèèrè tí òwò báyìí ara rẹ̀ á tutù ni tọ́wá yìí pé wíwé léyìn ni tó yẹ pé kò sí wá fẹ́mi yẹn kò sí kẹ̀kẹ́ lọ́rùn yẹn àwọn èèyàn bàjẹ́ ara pé lójijì lè ẹ̀kẹ́ gbójú wò lé ara yẹn bá tutù yá ìbádọ́lá nínú nǹkan tó lè jáwé òun náà ní níjà tó lè fọ́ ọ jẹun tó tó jẹmu ṣùgbọ́n dàníyàn rí pé mo ti sinú ọkẹ́ wá sí ọlẹ́mi àlebi sallallahu alaihi wọ́n ní wa innama likulli mri'in ma nawa gbogbo ọmọ nìyẹn kankan wọ́n máa gbẹ̀sẹ̀ ohun tó bá dà níyẹn rẹ̀ bó o ṣe jẹ́ pé òun yẹn bó tiẹ̀ ti gbèrò wípé ìwọ ti sínú yẹn o ti sin náà nìyẹn torí innamal a'malu binniyat torí bẹ́ẹ̀ ká sọ àníyàn wa bákan náà nínú nǹkan tó lè ba àwẹ̀ jẹ́ òun náà ni àríjà èyàn jẹ́ mùsùlùmí látàárọ̀ bó ti lóun ti di kèfèrí nìyẹn títí ń dáwẹ̀ bọ̀ látàárọ̀ lọ́sàn-án bá òun ti di kèfèrí báyìí ẹ̀rí kódà kẹ́ni yẹn padà sí ní islamu kílẹ̀ tó ọmọ àtàwẹ̀ kẹlẹ́yìn rọmọdọ́ àwẹ̀ ẹ̀dìjà kí ló fà òun lọ́rọ̀ ọlọ́run ọba sùhánà nípa tùzùmọ̀rù àyà sixty five ọlọ́run ọba wa dẹ́dà sọ wípé lẹ́yìn aṣọ́kítà lẹ́yìn àbàtọ́nà àmàlù ọlọ́run dojú pa nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ sálá sáré ẹni yìí wá ti ṣiṣẹ́ dáadáa bọ̀ látàárọ̀ pẹ̀lú kóńgbàwẹ̀ ìgbà tí ó di ọ̀sẹ̀ ọba lòun ti kèfèrí ibi òun ti chéjì kọlágó ẹ kọlágó sọ́ọ̀sì kò sì pàtẹ́wọ́ sọ́ọ̀sì kò sì ìforíkẹlẹ̀ fún ṣùgbọ́n ó lóun ti di kèfèrí ṣé òun ti di kèfèrí òun tẹ̀ sí ó sì rí ìdà irúfẹ́ ni ẹ̀kọ́ ààwẹ̀ rẹ ti bàjẹ́ kódà kọ́ padà wẹ̀ sí islam jọ yẹn tó yọ padà sí ààwẹ̀ yọkan lẹ́yìn rọ̀mọ́dọ́n gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé ìjọsìn ni inú má jẹ pé àníyàn dẹ ni àníyàn rẹ ló ti fi bàjẹ́ pẹ̀lú pé òun ti jọ rí gbà ìbá dọlà ẹyẹ ń sọ ọlọ́rọ̀ wa inú tó lè ba awẹ jẹ tó ìpínlẹ̀ kan náà èyàn máa san ìtàn rẹ tó lágbára òun ni kéèyàn ṣe ìbálò kéèyàn ṣe ìbálò pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ èèyàn òun nìkan ló ní ìtàn rẹ tó lágbára nú mo ti wá nu hadith tó ibi gbogbo yín náà lẹ mọ arákùnrin tó lọ bá nẹbi sallallahu alaihi kí ló pa ọrùn kí ló ọpa rẹ ó ni ìyàwó mi ẹlẹ́tọ̀ mi ni mo lọ rọ́ọ̀dù lọ́sẹ̀ rọ̀mọ̀gán <laughs> òjíṣẹ́ ọlọ́run ní ìjọ òsì ní òótọ́ máa fi ṣerú dọ́mọ arákùnrin ní òsì ṣé ó sì gba sixty days oṣù méjì léraléra ó lè lòún gbà tí lòún lọ tóbi láàmú yìí tó sì lè ní lòun fi àdá láìpẹ́ láìsí báyìí bí wọ́n ti gbé sádàkà wá fún ànẹ́bí sọlọ sọlá nìyẹn ànẹ́bí dẹ́ jẹ́ sàrà wọ́n gbé wá báyìí tí ọlọ́run bá ní ọyá wa lọ fún àwọn tó bá tálákà sísì mbẹ wọ́n bá tún sọ fún ọlọ́run sọlọ lọ́hùn àdó sọlá ń fẹ́ ṣe òun wẹ̀ ẹgbẹ́ kìíní ládùúgbò àwọn àtẹ̀gbẹ́ kejì owó wájú òun wẹ̀ yìí bẹ tó tún tálákà tó fámílì àwọn kò sí bójútó ọlọ́run ti fún ẹ̀rín nìyẹn pé tiẹ̀ yìí wá ọjà pé òun náà lọ padà lọ jẹ nǹkan rẹ̀ kọsẹ̀ nǹkan kan mọ́ láti wá sọ pé nìyẹn gẹ́gẹ́ báwọn olùmọ̀kan fi máa ń sọ pé yọ sáwọn ẹyọ kan ààrẹ rìta lè fi bá jẹ. hadith kẹwàá tó jẹ́ hadith àbí ọ̀yọ́ tó jẹ́ ziyada lórí èyí pé kẹ́niyàn tó sẹ́yọ̀ kan sixty one ọjọ́ nǹkan tí ò fẹsẹ̀ rinlẹ̀ tí ò fìdí múlẹ̀ rárá bí لنا عبادات هذا الشهر كما تنبغي وتقبلها منا اللهم gbogbo àwọn ọjọ́ sì tó wà ní Ramadan yìí ọlọ́run dákun sínú ọ̀rùn fún aláti lè ṣe o àwẹ̀ mẹ́mẹ́jọ rọ̀ wá lọ́rùn láti gbà á ìsinẹ́fìlà tàrà wíwá mẹ́jọ rọ̀ wá lọ́rùn láti lè ṣe bákan náà sàdákà mẹ́mẹ́ ọlọ́run dákun pèsè fún wa ìtọ́rẹ́ wà mẹ́ ọlọ́run dákun jọ rọrùn mẹ́rin kọ̀ọ̀kan wa tí gbogbo àwọn ọjọ́ kì í bá wà rọrùn fún wa à ń fẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba dẹ́dà dáàmú ọlọ́run ọba gbà á lẹ́sìn fún wa ọlọ́run má dáa lu aláyà Islam ẹ̀rí olùyá ibi agbọ́dọ̀ máa sọ pé pẹ̀lú ìdíjọ ti fọlọ́ ọba sùhánù láàrin ọ̀sẹ̀ tẹ̀ yìí orí ti ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ àárí ẹni tó ti gbọ́njẹ sáré tí ò sí ibi àwẹ̀ àkọ́kọ́ lẹ́ẹ̀kẹ́lẹ́ àtúndínlùkì ọ̀nà ìyá mi lẹ ẹ̀rí tí yóò ti ju bíi jọ́méjì àbí jọ́mẹ́ta lọ́wọ́ sí tó àwọn adáfẹ́ fún un ló fi ẹ ká máa yẹra wa wò pé ká sọ pé ní òpótẹ́ ẹlòmíì ti sẹrẹ jẹ o irun tàràwí ìhù yẹn torí bá lẹbi sọlọ náà sọlá ń sọ̀rọ̀ lórí ẹ yìí pé mọ ń kọ ọmọ ọ̀rọ̀ ọdọ ọdẹ yìí máa nà wá ti sábà ó sọ̀rọ̀ lágùnmọ tàkọtàkọ mi zàbí. gbígbẹ́ ni yóò lọ bá ṣe nẹ́fìlà tàràwí ìhù tàràwí ìhù táà ti ń kí lọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀sájì ju wa ọba àjẹta àwọn alùpùpù lẹ̀kẹ́ tó gbé wákàtí kan. bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí àwọn èèyàn máa wọ́n ti gbé sábà tó fẹ́ mú mẹ́wàá mi àwa sábà tó fẹ́ mú mi àwa aláyọ̀ ọ̀sẹ̀rẹ̀ yẹ tó o pé kì í sagbára ẹ kì í ti bọ́ ọ̀dà àwọn ọ̀fẹ́ wa bàjẹ́ wọn burú làwọn fi lọ lọ́wọ́ fi sẹ́wọ̀n ẹ dákun kò sí ìdájọ́ àlè fi ṣúkúrú àlàáfíà tọ́lọ́hún fún wa àti sẹ́kù ìjọ ìjọ sí lọ lákòókò tó yẹ ìjọ ti tọ́ wà lákòókò yìí ká gbáwẹ̀ lọ́sàn-án ìjọ ti tọ́ wà lákòókò yìí ká ṣe tìláwà ni